nìkan ló mọ̀ àgbà kí wà lọ́jà kó rẹ̀ mọ́ tuntun wọ́ ó ti rìn ọ̀rọ̀ yìí sì ìwọ nìkan ló mọ̀ àgbà kí wà lọ́jà kó rẹ̀ mọ́ tuntun wọ́ balẹ̀ lè kú ilé dà oró bí ọba dògùn kí la ó fi mú dùn wọ́n. ẹ jẹ́ ká fura o ká má bà jẹ̀bi o ẹ jẹ́ ká ṣọ́ra o ká má bà. orogún ilé rè fáwọ̀ mi lọ ní o ó ní jàyè mi relé o ìjàyè o mo fọkùnrin lọkùnrin ìjàyè oníjàyè mi relé ìjàyè ọdẹ ọkọ mi máa ìta o bó fóbìnrin róbìnrin ìjàyè ẹ oníjàyè mi relé ìjàyè bó bóbìnrin máa ìta. bàbá bèjì ṣé bí èyí là bá sọ̀rọ̀ nílé tẹ̀dẹ̀ fi wá sílẹ̀ tẹ̀ wá jókòó síbẹ̀ tẹ̀ mú títẹ̀ ń kọrin ṣé ọ̀rọ̀ tá a sọ ò lé sí ni. èsì ké èsì èsì wo ni mo tún fẹ́ sọ mo ní ọ̀rọ̀ táyé igi dá ẹyẹ fún tígi bá dá ẹyà fò lọ fíà ọ̀rọ̀ táyé. nígbà tí mo bá náwó sórí èlé ṣé kìí ṣe bí ìgbà téèyàn san owó náà ṣé ọmọ àbí ọmọ ọmọ àbí ìpàǹbẹ̀ yìí ni ma torí ẹ̀ máa wá owó kiri ọmọ tó jẹ́ pé kò kò yé mi bó ṣe kọ́ọ̀gù sọ́dọ̀ kò yé mi òun dúdú ah, ṣé ẹ̀yin pupa abẹ́ ẹ̀yin kọ́ lẹ bí àwọn méjèèjì ni. èmi ni mo ṣe wá dé pé ọ̀dọ̀ mi ló kángun sí ni òye mi èmi ò bí àwọn méjèèjì àwọn dúdú òdòdó ọ̀ sórí ìwọ ìyá méjì sórí ọ̀rẹ́ wo ni ni táyé máa ṣe tó bá tó bá ṣetán àgbàlẹ̀ ọkùnrin yẹyẹ kan ilé alámàbí máa ń bẹ àwọn àjẹ orúkọ ẹ orúkọ tèmi ló fẹ́ jẹ ṣé oore tí kò lọ́pẹ́ wo ni mo wá jẹ. ẹwù ẹ má ṣe pè fọmọ tèmi o ṣó ti eyín ẹ má ṣe pè fọmọ mi o kẹ lọ sọ kẹ lọ sọra yín gbà má ṣe pè fọmọ mi o. ọba ajèrè lẹ́yìn ọkọ. táyé kí ló ń pa ẹni gbé ṣọ́rọ̀ bàbá ẹ̀ ló ń pa ẹni gbé ṣọ́rọ̀ òpójú lásán ló fi ń sọ̀rọ̀ yìí ni kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ní gbogbo ìgbà lẹ máa ń sọ̀rọ̀ burúkú sí mi kí ló dé tó yẹ pé gbogbo ìgbà lẹ máa ń sọ̀rọ̀ burúkú sínú ayé mi kí ni mo ṣe. ọ̀rọ̀ burúkú ni pé o ò ní jórúkọ mi mọ́ ọ̀rọ̀ burúkú ni mo sọ àbí àwọn ọmọ bẹ́ẹ̀ sòótọ́ ṣé òótọ́ ọ̀rọ̀ àwọn ti sọ bẹ́ẹ̀ wọ́n ní òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ó dà ìwọ náà sọ. So oore wo ni igún ẹ̀ fẹ́ ṣe ẹbọ bí òun ṣe pé ṣe ló máa kó kó ẹbọ jẹ. dádì mi ṣe èmi ṣàlàyé gbogbo nǹkan tẹ́ ń ṣe ilé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ kò dá sí Táíwò náà every time lè máa sọ̀rọ̀ burúkú sí Táíwò ẹ Táíwò kì í ṣọmọ yín ọmọ àlè ni ẹ máa sọ it is unfair. ah ṣebí kejì mi ni Táíwò. Mommy, ẹ gbádá disọ it is unfair o ẹ wo táwọn ló ń sunkún yìí again every time she is always unhappy. àwa má bínú ṣé ṣé kí n lọ ra pàǹkẹ́rẹ́ kò nà mí tèmi bá ní owó tí mo fẹ́ nà ẹ̀rẹ́ ni ọkùnrin tí màá jèrè kì í ṣòbìnrin tí mi ò ní jèrè ọkùnrin àjòrúkọ mi àbírùn àtúnjòrúkọ àtúnbímọ ìyẹn náà àtúnbímọ àtúnjòrúkọ ìyẹn náà àtúnbímọ àtúnjòrúkọ ìyẹn náà àtúnbímọ àtúndì orúkọ ìyẹn náà tún bímọ àtúndì orúkọ ìyẹn náà tún bímọ. tájẹ́ má ṣèrànwọ́ dé sí ok fine nǹkan tẹ́ ẹ̀ sọ ní kúkúrú ni pé ẹ máa bá ìlú owó àbí tí máa fi ṣe wà ẹ ní bá Táíwò wà wò àbí. Ah! ẹ kò lè dáàdì ẹyin ẹbẹ mi wá wo òde mi máa wá máa ṣe bá ohun sọ́ọ̀tù títí bẹ́ẹ̀ ni ó wà ẹ̀. but that it is unfair ẹ̀yin òbí ọ̀rọ̀ tẹ́ bá sọ sínú ayé ọ̀hún ó dandan kó ṣẹ torí pẹ̀yìn lọ́rùn wọn ẹ̀yẹ fọ̀rọ̀ òdì bá wọn lò. ẹ̀yìn ọlọ́kàn tó àwọn ayẹyẹ sọ̀rọ̀ òdì sáàyè wọn ẹ má fi nǹkan kẹ́kọ̀ọ́ ọmọ lọmọ ń jẹ́ ẹ mọ́ fi ìkànwé kan àtọkùnrin àtobìnrin ọmọ ni wọ́n o zili mazilika zina eye. kí ni mo dára mi láàmú fún inú abọ́ yìí ni mo kówó sí ẹgbà mi ah, ah, mi ìṣàsùn ah, mi ìtì lálàá ẹgbà mi inú abọ́ yìí ni mo kówó sí i. Táíwò Táíwò. mami. Ah. orí tí mo ti ń dúró látàárọ̀ mi ì rówó tí mo kó sínú abọ́ yìí mi rí. ṣé kàn ṣòwò exam mi. òun náà ni. òun lẹ̀ ń wá. gbogbo ibi ni mo kó sí mi lè dára mi láàmú tí mo kó sí rè. mami ó lè dá yín lójú pé bíbẹ̀ ni kò sí. ṣé bò wá nílé tí mo fi kówó sínú abọ́ inú abọ́ ni mo kó sí sẹ́. ìgbà tẹ́ẹ̀dẹ̀ wá rí mo torí mo mọ̀ pé bíbá iná lè máa ń kówó sí kí dáàdì má bàa rìn bó má mi hmm? dáàdì má tutù wá níbi tán ti máa ń mọtí ṣé kò ń ṣòwò tá à ń wá iná lọ fi mọtí ṣá. ó wà bí tó ti mutí. ó ti wà ń bẹ̀ báyìí. ó wà bẹ̀. ó wà ń bẹ̀ kẹ́yìn má tiẹ̀ máa ṣe wàhálà lásán ẹ jẹ́ ká wá wọn lọ o. ìṣó ìṣó mẹ́. tó bá jẹ́ nǹkan tí mo ń rò ni <clears throat> owó exam mi. àní kò lè jó bóyá ó bá mi tọ́jú ó bá mi máa tọ́jú ẹ̀ ní ìṣó níṣó. báyé pẹ́ o ṣé o tó dé báyé pẹ́ o ṣé o tó dé mẹ́ta sọ́run owó ṣe mọ́ ọlọ́run dá lẹ́tà padà owó máa ń bọ̀ wá o. <laughs> owó ti dé. ayé tèmi ni mo ń ṣe èmi ò ṣá èmi ò ṣàyẹ aláyẹ o. èmi náà mọ̀ bẹ́ẹ̀. bí mo ṣe wà yìí wọ́n ní alọ́wọ́ máa jayé ẹ̀yin lẹ mọ̀ <laughs> àwọn tó jayé lánàá dà. wọ́n ti kú wọ́n ti lọ. <laughs> káre <laughs> orí ti pẹ́. a ó máa wá ra táwọn ò fowó dá. a ó máa wá ra táwọn ò fowó ṣe àwítọ́ ọ̀sọ̀lẹ̀ ayé dá wà lọ. ibi ló ti lọ rí àwọn àwo orin tó ń kú jáde lé ní. Ah, orí mi pé jù. èmi náà rí bẹ́ẹ̀. wọ rose roseline wà fún àjàdí ní kínní. wà fún ọmọ iná nìkan sórí ọmọ ipò máa ń gbádùn ẹ̀. ọbẹ̀ máa ṣe àtàlẹ̀ ẹ̀fọ́ olúmọ̀ yóò bá ti sí kínní lọ́wọ́ mi á bàbá. báyìí ẹ láyé. ọmọ dáadáa o tó bá yá ẹ sọ pé èèyàn. wo. sọ̀rí wọn wọn ò mọ̀ èmi alówó sílẹ̀ hmm. kí òyìnbó tó dé. gbàyè pé alówó sílẹ̀ kí òyìnbó tó dé. gbàyè pé. orúkọ lẹ́kọ̀ọ́. ìyá ẹ̀. gbọ́dọ̀ mo fẹ́ bí ẹ lọ́rọ̀ kan ṣé kìí ṣe owó tí èmi jìyà lé lórí tí mo lọ ṣiṣẹ́ tọ́mọ ẹ náà lọ ṣiṣẹ́ tá a tún tá a bọ́ sínú abọ́ ṣé kìí ṣe pé òun mi sí bíbá wo eh, wọ́n ní àti owó olówó àtowó ẹni kíkọ kọ́ má ṣáà tí wọ́n wá àbí. nǹkan tó ń sọ fún mi ni pé owó tí mo kọ sínú abọ́ òun ló wá fi mu síbí owó tó mi máa fi ṣe ẹ̀sáàmù àbí. ìwọ wí ìwọ ìwọ wí. dádì owó exam mi lẹ́wọ́ fi mọtí bíbá yìí ẹ dẹ̀ rí gbogbo ìyà tá a jẹ ká tó rówó yẹn. ó sọ́rí ìwọ ló ń dara ẹ̀ láàmú ọmọ mi ń pa bẹ́ẹ̀ kò sí ọ̀rẹ́ tẹ́lẹ̀ yìí máa ṣe ẹbí wa obìnrin ni ìgídà ẹ̀yẹ ọ̀fọ̀ tó bá ti ẹni tó yẹ kó wá ti rè kó gbégbá lórí kó máa kiri káàkiri ibi tó bá ti ń tàtà kúrátà káàkiri ọkùnrin apárí kan akọ̀m akọ̀m wá afọlẹ afọlẹ ẹnu jẹ akọ̀m. ẹ jọ torí Ọlọ́run ṣẹyìn lè méjì ṣe. ẹ ní sùúrù kò rí bẹ́ẹ̀ o. kò rí bẹ́ẹ̀ wo ẹ̀yin òpònú àgbáyé oṣù játijàti ẹ lè bọ́dọ̀ yìí sọ̀tọ̀ ọ̀rọ̀ ni mo bèrè sẹ́yìn ṣé bẹ́ẹ̀ fìyàwó àtọmọ yín lé. dúró sórí tó ṣe wàá ah, wá pa nílé. àdúgbò yìí bẹ́ẹ̀. wàá nílé. ìyá ní nǹkan tó tutù kò mú. ká gbọ́dọ̀ jàre gbẹ́yìngbẹ́ ṣé bí wọ́n sọ fún mi pé ìwọ jẹ kúlù ni owó olówó ló lọ kó owó tó mọ́ fẹ́ fi kàwé tínú bá bí mi mo lè bínú bí ohun tí mo mú yìí. màá ná ẹ dé dẹ́ntì. mo lè bínú bí mo lè bí o. màá ná ẹ dé dẹ́ntì. mo lè bí. ó fẹ́ bà ṣọ́ọ̀bù jẹ́. ó kù díẹ̀ káàtó owó tó mọ́ fẹ́ fi ṣe tó fẹ́ fi ṣe ìdánwò léwe. ajá àdéṣe ó fẹ́ mọ̀ mọ́ wọn mú mọ́. ẹ ah, máa lọ don waste government money. ẹ bá jẹ sọ ní bá lẹ́yìn ọkàn fún. wà á mú. ọkọ fi lẹ́yìn system. wájà bí ní gàmá ní nìkan. ọmọ ní ìbáwò wọ́n ti mo ti gbóríyìn fún látàárọ̀. kẹ́hìndé ṣé táyì ti sọ nǹkan tí bàbá yìí ṣe tó sọ fún ẹ. ó sọ fún mi mo gbọ́ ẹ wò màmí kí ni nǹkan tẹ fi ìpamọ́ ṣe because táyọ̀ òdùdọ̀ pàdánù ìwà ẹ̀kọ́ dùn yìí o tó èmi náà gbàdúrà kó pàdánù ẹ̀ àmọ́ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà àtúnṣe la máa wá nǹkan tèmi kan wàá mọ̀ ọ́n sí gẹ́gẹ́ bí ọgbọ́n tèmi ni wípé tí n bá ti lọ síbi iṣẹ́ kí táyé máa tẹ̀lé mi lọ tèmi bá lọ ṣiṣẹ́ ọwọ́ ọ̀tún kóun náà lọ ṣiṣẹ́ ọwọ́ òsì ká lè pa owó yẹn pọ̀ á tó ṣe nǹkan tó máa ṣe nǹkan tèmi rò nìyẹn o. mami ìyẹn ò ń ṣe good idea ma báwo ni mo ṣe máa máa tẹ̀lé yín lọ ṣiṣẹ́ nígbà tó yẹ kí n máa kàwé fún exam àwọn ẹgbẹ́ mi máa ma kàwé èmi á máa lọ ṣiṣẹ́ báwo mo ṣe ma pass exam mi nígbà tí mi bá kàwé fún. <laughs> jáde ikọ́ ló máa fọ́ múnú méjèèjì o nínú kó máa tẹ̀lé mi lọ kó o lè rí owó tó máa fi ṣe exam àbí kó o jókòó sínú ilé kó o máa kàwé kó o máa ṣe exam torí mi ò lè wá para mi ikọ́ ló máa fọ́ múnú méjèèjì ṣọ́ọ̀ mi ti yé ẹ. ẹ máa mi ní bínú ni ọwọ́ mo ń sọ àbíyàmọ́ ẹ̀ ní bínú sí wa ni. tó bá fi dùn dàtí dájú dájú ò ní ṣe àmọ́ ń ṣe rẹ̀ jáde. jẹ́ kí mi sọ fún yín ó dà pé a máa fẹ́ tẹ̀lé ìmọ̀ràn mọ́ mi o because sori tí o bá ń tẹ̀lé mọ́ mi láti lọ ṣiṣẹ́ wọ́n á lè tètè gẹ́tò dẹ́ ibi tẹ́mi náà ti ń ṣiṣẹ́ tún lè tẹpá mọ́ iṣẹ́ so that ìwọ̀nba owó ti bá rí màá lè fi hàn yín lọ́wọ́ fún kíni mi àti akọ́lù mi ìṣọ̀pá jókòó fún wàá èkì ni. bọ̀bá ògan ni dáàdi ṣe máa ń kówó tí òun ṣe tiwọn owó tí mọ́ mi kò pamọ́ wọ́n dẹ̀ kó wọ́n tún wá lọ fi mọtí ṣé dáàdi fẹ́ báyé mi jẹ́ ni táyélolú ayé ò ní bàjẹ́ ayé ò ní bàjẹ́ ṣe rí ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà àtúnṣe ní kẹjá ká wá sí o nǹkan táwọn máa ṣe sọ́rọ̀ yìí òun ní kẹjá ká wá. everything has to be controlled let's go everything has to be controlled. ọ̀rọ̀ yìí sí ìwọ nìkan ló mọ̀. àgbà kí wà lọ́jà kórè ọmọ tuntun wọ́. ó ti rìn ọ̀rọ̀ yìí sì ìwọ nìkan ló mọ̀. àgbà kí wà lọ́jà kórè ọmọ tuntun wọ́. because yàrá yín náà nìkan ló kù tí mi ti clean. lẹ́tí yàrá mi. èmi máa ń wò pé bóyá kí ẹ excuse me kí n lè mọ̀ gbogbo ẹ̀ Oh, just hold it that way, okay? Ah!

You're such a, a beautiful angel. You, you, you're so beautiful. Has, has anybody ever told you this before? No, because they didn't sing. <laughs> I'm singing something, you know. Okay. Before you you clean up this room. You can see how dirty I am. I look so dirty. You need to clean me up. What? me alone! jáde jáde iye tó You don't walk, baby girl. I never knew you're a virgin, you know. See anybody bá suffer me mi wípé virgin she won't really ilé ayé àbí kó sọ fún èmi personally wípé mo ṣì máa bá virgin pàdé ọmọ mẹ máa bá wọn jiyàn mẹ bẹ́ẹ̀ máa bá wọn jiyàn pa pé máa meet virgin you know ìgbà tí fífẹ́ gbá kínní yẹn wọn lè wọn bí why this place is so tight like this for a young girl like you you know mo mọ kí virgin ní mẹ màá ti máa wọ bẹ́ẹ̀ wọ́n á rí pé ọmọ. That's tight, Sive, man. Say, listen, for that, I'm not gonna lie. I love you, mom. And Emi Ate, I'm gonna enjoy our go. I'm gonna take care of you. I'll give you anything you want. You see, anything. But nǹkan tó bá fẹ́ ìwọ sọ fún mi. Gbogbo ẹni máa Listen, before you go, go tó kúrò níbí báyìí, máa fún ẹ an hundred thousand naira ríhẹ kò kọ́kọ́ fi yẹ lọ aṣọ ẹ tí mo yà lọ fi lọ aṣọ mi kò fi túṣọ rẹ up okay Then you come back take care of you okay hmm. I'm coming yeah I'm coming. Why are you running for me? Why are you running? Hello? why is she running for me? Have I done anything wrong? I'm such a bad boy. I'm such a bad. I'm such a bad boy. I gotta shit it up. Bravo, ìyá jẹ mí lẹ́yìn. ìwọ àti ta ni ta ló fi yà jẹ. ewu nǹkan tó mọ chip ṣe fún mi. Ah, kódà kí ló fàjà láàrin wa àti ẹ. mami mi ò bá wọn jà mo tún gbogbo inú ilé ṣe tán wà kù yàrá wọn bí mo ṣe débẹ̀ báyìí wọ́n ṣe kì mí mọ́lẹ̀ nìyẹn wọ́n fi pá bá mi lájọṣepọ̀ wọ́n fi pá bá mi lájọṣepọ̀ ọ̀hún mi mami wọ́n tún nà mí gbogbo ara báyìí ó rọ mí ni màámi gbogbo ọ̀la gbà wá lójú ó fìyà jẹ mí. màámi ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn rẹ́ẹ̀pù náà ń pè tí ìjọba bá gbọ́ sí ìyá máa jẹ wọ́n o mo dẹ̀ mọ̀nà tí mo máa fi fìyà jẹ wọ́n. ó fìyà jẹ mí màámi. mi ní lójú orogún ìjìbọ̀rọ̀ lójú ìyá ẹ̀ tó má gbàjẹ́ lẹ́nu mi má gbàjẹ́ lẹ́nu mi jọ torí ọlọ́ má yẹ kẹ́ni kankan wọn yẹ ká fi sílẹ̀ fún náà ṣé kò tí ì sọ fẹ́ni kankan. tí ì sọ fẹ́ni kankan máa ń máa ń mi àyà jẹ́ mi. fọ́ ó fọ́ lẹ́nu jẹjẹ ẹ pèyè ẹ pèyè lọ́wọ́ ẹ pèyè lọ́wọ́ mọ́mì mi ẹlẹ́nu ẹlẹ́nu yẹ́bẹ̀yẹ̀bẹ̀ ẹlẹ́nu yẹ́bẹ̀yẹ̀bẹ̀ ọ̀bọ. ẹ má bínú tó fún yín. ẹ tún gbọ́ wá wá wá ẹ fún mi ní àádọ́ta náírà. èlò mo ní kó yá mi ní ọgọ́rùn-ún náírà. kí lẹ fẹ́ fi ṣe. kí n tiẹ̀ kí n tiẹ̀. kò burú mo ti gbọ́ gbọ́kànràn kì í fún yín màá fún ní bára. kẹ́kùn lọ fún un títẹ̀ mú káàkiri yẹn àbí ṣe bí bẹ́ẹ̀ lẹ́ ń lọ. get out. ẹ ṣe get out. náà ní gbogbo wọn. ẹ jẹ́ ká ṣọ́ra o ká má bàa jẹ̀bi. kó wí fúnra rẹ̀ torí pẹ́ẹ́nu ẹ̀ ní àṣẹ ń bẹ. kí ló ṣe ah, ah. kí ló ṣe lójú ah, gbogbo ọ̀rẹ́ ló ṣèṣe kí ló fara ṣe. mo ṣubú mi. o ṣubú bọ́tà yìí báwo ló ṣe máa lọ tó ní wọlé àbí báwo ló ṣe máa ṣubú tó wá fi gbogbo ara gbogbo ojú èrè náà. yẹ̀yẹ̀ náà tù àwọn irú er, er, kan náà àwọn tí wọn ò mẹ́tò kan báwo la ṣe máa kí la ṣe máa rìn yìí o. orí tẹ̀ ń fọ́ mi gbogbo ọlọ́run mi báyìí. orí tún fọ ẹ mm. ẹ ta yé iṣẹ́ aláìbùsẹ̀ máa ń ṣe yìí. Um, kí kilo wá ti lò báyìí sí. mo ti lò ọgbọ́n. o ti lò anything. ṣùgbọ́n kan bóyá kèmí bẹ́ẹ̀ lọ wá oògùn nílé at least ó máa relieve ẹ fún gbogbo àwọn pains ẹ. Hmm. Eh? ẹ ṣe sọ̀rọ̀ ìlọsẹ̀rẹ̀. ẹ eh, ṣe ò ṣàfihàn temperature ṣá. àwọn ah, gbogbo ara ẹ ṣe ń gbóná. ok ẹ ṣe ti jẹun. ok máa ń fún mi. ẹnu ẹnu lẹ́sẹ̀ ní gbẹ̀gùrọ̀ ojú ọ̀tá ọ̀làdó ọlọ́bẹ̀rẹ̀ ó ní mọ̀ra bá mo ṣe pàápà bá mọ̀ra bá mọ̀ra bá bà mo gbé fún tábà fún ẹnu ẹnu lẹ́sẹ̀ ẹsẹ̀ ní gbẹ̀gùrọ̀. Adio! Adio! Adio! pàgbà pàgbà ikú ẹ pàgbà pàgbà ti mú ẹ tí wọn lọ bá borí kò wéré. ọ̀rọ̀ yìí sí ìwọ nìkan ló mọ̀ pẹ̀lẹ́ ọlọ́run ní fìyà jẹ ṣé àrò òru ẹ. bọ̀dà mú ọ̀rọ̀ mi. ṣé wàá wà lọ́wọ́ ẹ̀ tó bá wẹ̀ tán kó wá nǹkan jẹ kó lo oògùn àbí báwo. bó kí n lo oògùn náà. Kẹ́hìndé ti lọ bá mi mú gan ni. Ó ti lọ bá mú gan. Kẹ́hìndé Kẹ́hìndé. Kẹ́hìndé. Lórí pé láti mú náà. ok díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ bá jẹ́ ká 认得通这枚狗牛。啊，rọra ṣe rọra ṣe ń dùn mí ń dùn mí. wo rọra ṣe rọra ṣe fílẹ̀ fílẹ̀ bá mi fi rọ́ọ̀bù bá mi fi wọ́ gbogbo tí mo bá sọ fún ẹ pé mi ò mọ nǹkan tó ń go through irọ́ nìyẹn gbà. yes I heard everything you told me. bí mọ́mí ṣe sọ fún ẹ pé you shouldn't tell any soul everything ni mo gbọ́ and àtìgbà yẹn mo ti ń jókòó mo ti ń ro nǹkan I've been imagining nǹkan tó ń go through níbẹ̀ yẹn gbogbo nonsense tí bọ̀bọ̀ yẹn bẹ́ẹ̀ try and you kept it all to yourself. Jaden, what would I have done? Kí ló fẹ́ kí n ṣe? Nígbà tí wọ́n mi sọ pé kí n má sọ fẹ́ anybody, kí ló fẹ́ kí n ṣe? I had no choice. See, um, sorry, Daddy, nǹkan kan wá sí mi lọ́kàn sí because We bóyá tí bá ń tẹ̀lé lọ síbi iṣẹ́ then tí bọ̀bọ̀ yẹn bá ń rí mi pẹ̀lú ẹ inú kò ní lè máa try gbogbo àwọn nonsense yẹn pẹ̀lú ẹ you understand because I can't just allow this guy kó máa treat ẹ báyìí it doesn't make any sense. Kende you don't know this guy bọ̀bọ̀ yẹn ó proud Could bear anybody. sí àti pé tó bá tẹ ní pé kó máa tẹ̀lé mi báwo wà níṣẹ́ ẹ̀ kí ló máa ṣe ń pa iṣẹ́ tiẹ̀ gangan àníṣe oníṣẹ́ tí wọn náà ń ṣe ó máa wá fi iṣẹ́ tiẹ̀ lẹ́ ó máa tẹ̀lé mi lọ sí iṣẹ́ tèmi. no sí níṣòro jáde má sọ pé kò bẹ̀rù anybody kò tí ì rí mi ni because kò lè máa try nonsense yìí pẹ̀lú kò expect pé and ah, I won't do anything. ṣé ju gbogbo ẹ lọ nǹkan kan tí mo fẹ́ kọ̀ mọ́ ni pé iṣẹ́ tèmi ò kí ń ṣe priority fún mi health safety ẹ ló jọ mí lógún so nǹkan tí mo rò ni pé tí bá ń tẹ̀lé lọ síbi iṣẹ́ ń sìn you understand tó bá ti ṣe tán then ilé máa dẹ̀ máa gbàgbé máa lọ síbi iṣẹ́ tèmi you understand bọ̀bọ́ yìí ò ní lè máa try nonsense yẹn pẹ̀lú ẹ̀ mọ́ it has to stop. tender. See, I appreciate all that you do for me. You are always, you're always very supportive and mo appreciate gbogbo ẹ̀ but at the same time wọ́n láti wo gbogbo situation family wa wọ́n láti wo gbogbo nǹkan tó wà on ground ṣòye jáde. mi fẹ́ fi tèmi pẹ́ lára kéde. say that ṣòye nǹkan tí mo kàn mọ́ ni pé mi ò ní jẹ́ kí mọ́mí mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ i bet you but um, olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa so i'm very very sure that if i were in your shoes you would do more. see kéde àjùmọ̀ bí òkúta ni ẹni tá a bá rán sí ni ló ń ṣe ní lóore. do this for me. I would do anything for you. I would do anything for you. It has to stop. torí pé ara tó ọba mi òkè ní fini it doesn't matter ooh kì jẹ́ ń dá ohun mo gbáyé wá ṣe ni pé. Hey, ṣe ni pé ìwọ yóò ṣe rere ẹ bá jẹ́ ká ṣọ́ra ẹ̀yin òbí ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ sínú ayé ọmọ òdì dandan kó ṣẹ torí pẹ̀yìn lọ́rùn ẹ yé fọ̀rọ̀ òdì bá ta ni mò ń bọ̀ o ẹ ǹlẹ́ Ah, ah. ah, ah. bọ̀dá Túndé. dáde dáde. ṣe wà. ojú rẹ ní dán bí ewu òdì. ẹdín ni mo máa láìka aṣọ yín. lónìí jímọ̀ olóyin èmi náà ní fún wọn tán ni. ó dà bẹ́ẹ̀. ẹ ǹlẹ́ o jẹ ìfẹ́ lágbára kò ní gbàlà o lọ́wọ́ á boyfriend yẹn wá bí iṣẹ́ ìfẹ́ mọ̀ lágbára lẹ́yìn tó gbé ke dání. ẹ̀dẹ́ nìyẹn ṣé máa sọ pé ẹ̀mú twin brother mi ni ìkejì mi lélẹ́yìn náà. kàndéré kàndéré. ó ní. Ah, ah, ah, ara mi sì bù máa sọ ẹ̀yin ọwọ àjọra ẹ̀yin jọ àwọn ẹ̀yin kọrọ àti wọn ń dé akoto káàkiri lọ́nà máa jẹ òfin. ó máa ń ṣẹlẹ̀ hmm. ó yá jẹ́ ká lọ. Eh, níbo lẹ lọ. ó tì mí wá síbi iṣẹ́ ni. Eh, ẹ sì ń wá. ó sì mí wá bí iṣẹ́ ni sódà tèmi bá ń ṣiṣẹ́ lọ́wọ́ òun á máa wò mí. a máa níbo ló máa jókòó sí ó máa jókòó sí sitting room. a kò ní lè jókòó bẹ́ẹ̀ ẹyin kò sí ṣọ́ọ̀bù lórí dìkódà fáwọn àlejò bóyá kò jókòó síta ìwọ nìkan náà mọ̀ nù lé ọbẹ̀ kó bára ẹni. Ah. wo Kẹ́hìndé oje àjọjọ ń ríra for the first time ni ká mọ̀ síra wa dákun ìwọ jókòó síbi ọkọ̀ mẹ́ẹ̀ kájọ mọ́ tàkúrọ̀sọ. ká mọ̀ bára wa ní gbólóhùn ká mọ̀ díìtì. bọ́dá Túndé ẹjọ́ ẹjẹ́ ó tẹ̀lé mi wọlé. n ò sì fowó oníranṣẹ́ mọ́jẹ̀ ń bọ̀ ah, ọjà. a ní fọwọ́ kọ̀ọ̀kan kan. dàkún kó o bí jó mo fẹ́ sáré dọ́dọ̀ àbókí ńta tẹ́nì kankan bá béèrè mi mo ti fẹ́ lọ mo fẹ́ lọ fún owó tí o tó faná lé mo fẹ́ fi faná ẹnu ara mi mo ń bọ̀ o. irú àlelọ àlejò lọ́wọ́ ibi bàìgàn wọn ní rules and regulations mi dẹ̀ fẹ́ wàhálà mi ò fẹ́ wàhálà o kí làwọn máa ṣe báyìí. ṣọmọ kan nǹkan tó máa ṣe kò nílò affect iṣẹ́ ìwọ wọlé lọ máa ṣiṣẹ́ fún máa jókòó sí ìtẹ̀yìn pẹ̀lú máa ní máa bàbá rojọ́ but commission tí bọ̀bọ̀ yẹn bá try anything stupid just shout on top of your voice máa gbọ́ ẹ̀ ṣe understand and i will come in like the way ẹ má worry Táíwò má gbọ́ ẹsẹ̀ má wà attentive tí bọ̀bọ̀ yẹn bá kó máa gbọ́ ó má worry. ó dẹ̀ dẹ̀ lójú. everything is going to be fine. ṣé àjòkó sí ibi tó súnmọ́ ẹ̀ hẹ́n. Who is that? Èmi jáde ni. Oh, come in, come in, come in. Angel. Uncle Tokumbo. Hey. Arasa. Oh, my angel. Come, come, come, come, come, come, come, come, come, come, come away. Come over here. Come, come, come to daddy. Come on. Oh. Ah. Come. No, am I worried? Mo wà okay, sir. Oh, no, no, no, no, no. You don't, you don't talk to your father like that. Uh-uh. Yes. Talk to your father like that. Come to me. Ẹ jọ̀ọ́, mo fẹ́ lọ ṣiṣẹ́ mi. Oh, okay, okay, okay. It's all right. It's okay, no problem. Ti mountain ò mama. Mama, bá Mọ̀ọ́mọ̀. Mọ̀ọ́mọ̀ mountain. Okay? Uh, wait right there. I'm, I'm coming to you mo wá síbí báyìí wá ṣiṣẹ́ ni ẹjọ́ jẹ́ kí n lọ ṣiṣẹ́ mi kí n lè tètè máa lọ ilé o ẹ jẹ́ kí n ṣiṣẹ́ mi kí n lè tètè máa lọ ilé wa. ṣe listen you you you here to work for me okay everything you wanna do in this house tí bá sọ fún ẹ pé kò má ṣe wọn. Oh, shame on you. I'll pay you double. I mean, uh, triple. Ẹ eh, wò mo wá síbí báyìí wá ṣiṣẹ́ ni ẹ jẹ́ kí n ṣiṣẹ́ mi kí n tẹ̀ máa lọ wa o. You you don't talk to your father like that. Who is my father? I am your father. I give you money. Ṣé yóò mọ̀ wípé ẹni tó bá ń fún yàn lọ́wọ́ tó bá tó Oh, okay, ba, ba, ní ọmọ kébà bàbá ní fàdà. ẹ wo ọ̀nkú Tókunbọ̀ mi ò fẹ́ wàhálà o mi wa fẹ́ wàhálà. Shut up! Shut up, shut up your mouth. <laughs> Listen, I'll give you money, okay? I'll give you a lot of money. Ewo, don't try anything with me. Twin brother Me want ń Oh my, máa deal pẹ̀lú yín o. Bàbá try anything for ni, ó máa deal pẹ̀lú yín gan Are you serious? You mean your twin brother? Ẹyin méjèèjì kẹ kó sínú ara yín tó listen. Yeah. Forget about that. Okay? Ló jẹ́ kí kìíní tá à ń ṣe láti jọ jẹ́ ẹ̀yẹ kò ti mọ́ ẹ lára náà. Kí ló mọ mi lára? Ẹ fi mí sílẹ̀ o! Ẹ fi mí sílẹ̀ o! Ah! I have another style for you today. Yes, another style. The call it 360. You know, 360, you will enjoy it. I promise you. Come on, step in. Let me see Go! Go! Go! Àkójọ kò bọ́ ẹbí mi sílẹ̀. Ẹbí mi sílẹ̀. Ìyá àgbà ìyá all the time, máa sọ pé kẹ́bí náà kí ló ṣẹlẹ̀ gan ọ̀nà fọwọ́kọyìn ní fi tí ó yẹ kó ti fọwọ́kọyìn. Sherry Carrier. Go to Boiring. máa ń dìjà rẹ o bí tí máa ń padà dìjà lẹ́ni tí mo ní ọjọ́ kan bí mo fẹ́ lọ lè fa nẹ́nu kí n padà dé kájọ́ mọ̀ tàkùrọ̀sọ. Kande. àìrọ ọkàn mi ń parọ́ mọ́ ni àbọ̀ wọlé mi àbọ̀ Kàǹdé Kàǹdé Kàǹdé Kàǹdé. àti ọjọ́ máa takùrọ̀sọ ni. mo wá sí bàbá. Ah, eh, ayé yín ti wá rí báyìí mo ń forí ara rẹ pamọ́ fún ọ pé kọ́ ọmọ sí ọrọ̀ ayé kọ́ ọmọ sàgbálẹ̀ ọjà mm. jẹ́ mi ọmọ tó ta ìsìsè oníròsì wá dì mi. ẹ má dé eh, ẹ má dé mo ti ṣe tó náà. ẹyin eh, lẹ́nu sí ṣé ẹ ti gbà ta ni. a ti ṣe wo mo ti ṣe tó. kí ló ṣe. ó ń ọmọ olówó lẹ yí ẹran ẹ̀mọ́ táìsì. wọ́n sùn abó sí èrè ẹ fún wọn bàtà bí ẹni wọ́n sùn. a ah! mo kú ọkọ ti kú ọmọ gbé o àbórí ẹ dàrú ni ó lọ kó sùn ó lọ kó sùn ẹ ti fún wọn bàtà bí ìwọ ni kí ni ọmọ ìdáná àwọn eléyà ọmọ ọmọ kankan wọn kó sọ fún ilé ìwọ sara wa ilé ìwọ náà wọn ti wa àwọn ilé ìwọ ti kọrin búba mi ó máa fi tán lè jẹ́wọ́ ta that innocent boy nínú èyí méjèèjì. èmi ni èmi ni omi ò mọ ọmọ mi ò mọ ọmọ. ẹ wo ọ̀gá ọlọ́pàá ẹ wo ìwọ ló pa ni mo pa èmi pa. ẹ̀yin ẹ̀yin sùn ṣe gbádùn ṣe mọ nǹkan tẹ́ ẹ ṣe ṣá ṣe mọ bí tẹ́ wà anita ló pa bọ̀bọ̀ yẹn. pé ibi gangan èmi ni mo pa èmi bẹ́ẹ̀ ni mo pa. kí ni reason tó máa fi pa. ọ̀gá ọlọ́pàá èmi ni mo pa but ọ̀gá ọlọ́pàá mi ò mọ̀ mọ̀ pa ọ́ ṣẹ́rí ikọ́ tó ṣẹlẹ̀ ni pé ilé mọ́mì ni ìkejì mi àti mọ́mì mi máa ti ń ṣiṣẹ́ so ọmọ wọn máa rìpù kejì mi every time. ọ ọ rẹ́bù wọ́n ẹtí máa ṣe ìgbà ọ̀rọ̀ burúkú tó wà ó lọ́mọ mi rẹ́bù. ẹ jẹ́ ká gbọ́ tẹnu ẹ̀ please. so ọmọ wọn máa rìpù kejì mi every time so àtẹlẹ ní kékeré ó stop iṣẹ́ torí pé that's the only source of our livelihood so ìkejì mi wá sọ pé kí n máa tẹ̀lé òun lọ sí ibiṣẹ́ sí that tí bọ̀bọ̀ yẹn bá rí mi kò ní lè máa try gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ìkejì mi mọ́ ọjọ́ yẹn on that fateful day mo dẹ̀ lọ síbẹ̀ tí mo ṣe débẹ̀ báyìí gẹ̀tì máa wọn gan ló lè jẹ́ living witness ó dẹ̀ ní kí n jókòó sí ẹnu ọ̀nà pé mo dẹ̀ jókòó síbi wọ́n ní kí n má wọlé mi ò dẹ̀ wọlé sà ìkejì mi dẹ̀ wọlé lọ ṣiṣẹ́ sà ibi tí kejì mi ti ṣe mo kọ́ gbariwo tí kejì mi ń pariwo kọ́ mi ni mo dẹ̀ wọlé mo kọ̀ wípé o ti fẹ́ máa rape kejì mi ní sà mo kọ̀ dẹ̀ ní pé kíkọ̀ gbé kí n yọ bọ̀bọ̀ yẹn kúrò ní orí kejì mi mistakenly sà jalaba mo kàn ní kí mo kàn ní kí yóò gbèsè lọ fún orí gbà níyẹn tí ó fi kú. ọfíìsà tẹkẹ mi tẹkẹ ewọ wọ́n ti sọ tẹ́lẹ̀ wọ́n ní tí ọmọdé bá ń gégi nígbò àgbàlagbà ló máa mọ ibi tó máa wó sí mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ ọmọ tó o lè sanjọ o lè wúlò o lè ṣe sóore mi mọ tó já mọ́ o máa bí ń pa bẹ́ẹ̀ àfìgbà tó kọ́ wèrè orí ẹ̀ tó kọ́ tó kọ́ ìranù ara ẹ̀ tó kó ọmọ lọ́mọ tó tó tó tó darí ọmọ lọ́mọ tó tó gbé dà sẹ́wọ̀n. àwìtàn àńké ẹ tá a fi ká bá mi lò ní ìbẹ́ tó yẹ kó fi pa bá lómi ọjọ́ wọn lẹ́rí ẹ̀ mọ́ gànà wọn yọ̀gàyọ̀gà. ọmọ jàtijàti ọmọ rán dánrán dán ọmọ jàta ọmọ jàta ọmọ fi kọ́nà jàta sí kòkó onímọ̀nàmọ̀nà onímọ̀nàmọ̀nà onímọ̀nà yẹ̀rìyẹ̀rì. mo ti tẹ́lẹ̀ yìí o mo ti tẹ́lẹ̀ yìí o tẹ́lẹ̀ yìí o sọ bẹ́ẹ̀ fún mi. báyìí ṣé òun náà wáyé lókè báyìí. ṣé bí mo bẹ̀ sọ̀rọ̀ yìí títí títí mo ní kó jẹ́ ká fìjà fọlọ́njà ká fọwọ́ lẹ́rán mo ní kó má fa nǹkan kan lórí ọ̀rọ̀ yìí àfìgbà tó finú burúkú oògùn òṣì tó wà nínú ẹ tó fi kó bẹ́ẹ̀kejì ẹ ṣé wọn náà ríbi tẹ́kejì ẹ wà báyìí torí ọlọ́run táíwò amúnibú ni ẹran ọ̀bìyẹ ni ẹ ọmọ jàtijàti dẹ̀ ni ẹ níbo ni mo fẹ́ wélé ìgbà báyìí ta ló fẹ́ gbà mí nínú nǹkan tí mo kó sí i ṣé wọn náà ti ráyé lóde báyìí torí ọlọ́run táíwò. ẹ máa sún mi ọlẹ́dàá mi o. ẹ má bínú sí mi ẹ jù báwo la ṣe fẹ́ yọ ìkejì mi kúrò lẹ́wọ̀n báyìí. mo rò pé rí ẹ dá lọ́rùn ẹ bẹ́ẹ̀ tí n bá tí n tí n bá dìde tí mo bù ẹ mọ́bi tó bá sí mbẹ́ n bá gbé gbajú fún ẹ wá wọ ní ìgànnà lọ bàjẹ́ kó parẹ́ mọ́ ní ògiri ìwọ ìwọ játi játi ọmọ láyé àǹfààwì ọmọ pọ̀ bí ọ̀sán alákọ̀ọ́rí ọmọ wo jẹ́ kọ́ ọmọ yẹn jẹ́ kó lọ sẹ́wọ̀n inú ilé yóò di tó gbà wá má gbégbóná gbégbóná ẹ mọ mi o ẹ ti wá àtìyá ẹ kò sí ètò dá mi mọ ẹ dá mi mọ ẹ dá mi mọ ẹ dá mi mọ bàbá ní ká máa ṣe oògùn ìka ẹni tó máa jẹ owó òní jẹ má fi ẹ lógbòlógbò má fi ẹ lákàlàkà má mi ẹ wà pa mi má mi lólórí. bàbá bèjì. ìyá bèjì. ẹ wò ó ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ o. ta ló gé ẹ lọ́wọ́. ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ àsọ̀bẹ ni ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe. ọ̀bẹ wo ló ṣe nǹkan tó máa ṣe eh, eh, ọ̀bẹ ajá ni màá fi ṣàyìn ọ̀bẹ wo ló gé lọ́wọ́ ọ̀bẹ gé ọmọ wo lọ́wọ́ kò ní dáàfọ́ bẹ́ẹ̀. yín bẹ́ẹ̀ yẹn bẹ̀rẹ̀ ẹ ẹjọ́ ẹ má jẹ́ kọ́kọ́ mi ó ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n màmá ẹ̀yìn fojú sunkún ọmọ wọn láyé ṣe ráwọn tó wá kù wọn á dirú wọn á dìgbà fún mi. bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ ká lè léyìí. ọmọ mi ni. ọmọ tiẹ̀ nígbà tó máa sọ̀rọ̀ ní èmi ò ní fojú sunkún ọmọ èyí tí mo fojú sunkún kan ṣé èyí tó ti kú yẹn máa lọ jí kòtò by the time tí mo parí pẹ̀lú yín gbogbo ìran yín ló máa ṣẹ̀wọ̀n. ẹ lọ bí tó. tí wàá jálẹ̀ fún mi. ẹ jọ ẹ jọ má bínú ẹ jọ. jáde ẹ mo fi ò pé ọ̀rọ̀ àlèwà tí mọ́mí ìfẹ́ wa kí ló wá ṣe bíbá ilé ni. jẹ́dí ọkàn mi ò balẹ̀ rárá inú mi ò dùn mi ì tẹ̀lé ṣe anything nínú ilé ṣé ni mo ń ronú èmi ló yẹ kí wà ní rúpò tó wá yìí ẹ̀rí ọkàn ń jẹ mi. ṣòro èmi ìfẹ́ ṣe kò sọ àwọn nǹkan tó sọ yìí lójú mi jẹ́ just look at my face really everything is going to be fine ṣòro you understand tó bá jẹ́ pé ìwọ náà ló wà ní irú ipò tí mo wà yìí ọkàn ló ní balẹ̀. wọn lẹ́nu gbà tó wá bíbá ìwọ bó ṣe rí inú mi ò dùn. Ìgbà ló máa jáde kúrò ní bàbá ibà? I promise I will be out soon. Nígbà wo? When? Jẹ́ kí n sọ fẹ́ ṣùgbọ́n pé wọ́n ti parí investigation. Wọ́n dẹ̀ máa gbé mi lọ sí court ní ọ̀tá. So di adájọ́ padà ti bí sí pàtì fún sílẹ̀ náà. Just come on. Don't you forget our promise before ever you understand. <laughs> Jíde ló ti sún mi. Ah kò tí ẹ jẹ́ kí mi náà bẹ jẹ lára ìyá yìí ti sú mi o. ẹ̀yin ni ìkejì bọ̀bọ̀ tó wà ní sẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ ni sọ ìkejì mi ni. Ah, sorry àwọn pẹ́rẹ́ǹtì yẹn kọ́. wọ́n wà wọ́n wà ní. bàbá àti màmá. bẹ́ẹ̀ ni àwọn méjèèjì wà. Uh, ẹ má bínú ǹjẹ́ a lè rí wọn bóyá bàbá àbí màmá. Ah, ewu gangan nínú àwọn méjèèjì lè fẹ́ rí sá. I would prefer ká rí bàbá. Ah, ẹ jọ̀ọ́ sá tí dáàdi mi ò lè rí lè guarantee ẹ̀ fún yín sá bò èmi sọ pé tí n bá sọ fún mọ́mí pé fẹ́ rí mi mo máa wá èmi ìṣó nípa dáàdi. kò tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ pé a lè rí mọ́mí ìgbà rẹ̀. is there any new development on this case if at all tí development bawa wà ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ kò sí nǹkan tí ẹ fẹ́ bá mọ́mí sọ tẹ́lẹ̀ bá mi sọ. ẹ jẹ́ ká rí mọ́mí. ẹ jọ̀ọ́ sir ẹ ní láti rí mọ́mí àtìgbà tí Kẹ́hìndé ti wà níbàyí ni ara mọ́mí ò ti rí ní ìyá dáadáa wọ́n ń sick wọ́n dẹ̀ ń ronú so ó máa dàbí ẹni pa fẹ́ dákú ilé tó ti wà lára wọn ni if there is anything ẹjọ́ ẹ bá mi sọ má dẹ̀ lọ sọ fún wọn lé ẹjọ́ sáà. anyway ṣeyẹri ìgbà tí wọ́n take record àwọn tó wà nínú sẹ́ẹ̀ ní àárọ̀ yìí ìgbà tó máa fi dé ibi tí kẹ́hìndé wà wọ́n rí pé kẹ́hìndé ti kú just this Kẹ́hìndé mi. Ẹ dẹ̀ ṣọ́ọ̀ pé Kẹ́hìndé lè rí dáa. jẹ́ kí n mọ̀ pé kò sí wallet mi nínú nínú bag mi ṣá òun ni mò ń tú látẹ̀kọ́ sí tí mi ò rí fóònù tó ń pè látàárọ̀ yẹn inú wallet yẹn ló wà aside that id card mi wà mẹ́rin a lot of things ló wà nínú wallet yẹn mo ṣẹ̀ṣẹ̀ ń wá nísìn gbogbo inú inú bag tí mo gbé dání ni mo ti tú mi ò rí ó mọ̀ pé wọ́n máa yọ ni ṣá wọ́n yọ nínú bag mi ni o ibi tí mo ti mọ̀ yẹn lọ ti máa yọ ah ooo oh, what's all this ó mọ̀ gan just hang up jẹ́ kí n máa lọ́bẹ̀ yẹn náà kí n lọ wá àmọ́ tí n bá débẹ̀ tí mi ò bá rí wallet ẹ̀ nǹkan tí mo máa bá wọn fà ọlọ́pàá ni màá fi gbé gbogbo wọn pátápátá I'll call you back please let me just get there alright there alright thank you. ìwọ náà àdúrò èèyàn máa mú àdúrò dání ó nílé báyọ̀ tọ́jú kan yàn. sísá mi mo rí ìtẹ̀gbẹ́ báàgì yẹn mi. no just shut up just shut up jọ ó ṣe máa mọ̀. ò tí ì rí yín ibẹ̀ náà ni mo wà mo wọ gown blue mo wé scarf ah ṣé àbẹ́ mọ́tò yín ló ń bọ̀ yẹn èmi ni èmi ni èmi ni ah okay, okay, ma. nǹkan tí mo kó sínú ẹ̀ ló pé anyways ó ṣe gan mo dúpẹ́ really appreciate thank you wo má sọ pé ó kéré o ṣàbá mi manage. Um, ẹ má fún mi lówó kò ṣe torí kẹ́ lè fún mi lówó mo ṣe dáwọ́lẹ̀ tí ń padà mo rí nǹkan tí òun ṣe tèmi mo dẹ̀ wá bí mo ṣe máa pèèyàn tó ni. sì ó dàbẹ̀ ń pé òun mọ iye oore tó ṣe fún mi tí mi ò bá rí wọ́lẹ̀ tí mímọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ look gbogbo cards mi everything atm gbogbo means of identification mi phone gbogbo ẹ ló wà nù ẹ tí ò bá dá padà fún mi ṣó mo bó ṣe máa rí ni well this is just a token to appreciate what you have done kò ṣe pé bóyá for anything thank you so much i'm excited inú mi dùn ó ṣe. <laughs> ẹ wo ẹyin ẹ má ṣe ìrànà nǹkan tó right ni mo ṣe kò need pé ẹ máa fún mi lówó kò need ma. okay you know what tó bá fẹ́ gba owó torí kó má dàbí ẹni pé torí ẹ̀ ló ṣe dá wallet mi padà can I give you something can I buy you something else or anything please tó bá wà ní kàpá mi má ṣe fún ẹ mo appreciate ẹ. ẹ ṣe máa tí mi ò bá ní sọ àsọjù ó ní nǹkan kan tí mo lè béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ ṣe fún mi. please go ahead. ṣé rí ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn máa mo kàn ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ ni wọ́n ń gbà wá láyé pé ká sùn bẹ̀ rárá rárá so <laughs> ibi tílẹ̀ bá aṣọ mi sí ni mo máa ń sùn sí ó lè jẹ́ ẹ̀gbẹ́ títì ó lè jẹ́ àgbẹ̀ bridge so tẹ bá tiẹ̀ níbi kan tẹ lè fi mí sí bóyá lọ́dọ̀ family ni o àbí lọ́dọ̀ yín bóyá boys quarter àbí anywhere at all torí mi ò nílé tí mò ń gbé mà. wait wait you mean a beautiful lady like you ò ń sun abẹ́ bridge Oh nílé why what happened to your parents kí ló ṣẹlẹ̀ what's wrong with you why. ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ yẹn ma. okay so you need an accommodation. bẹ́ẹ̀ ni ma ilé tí mo tiẹ̀ lè máa sùn sí gbogbo nǹkan mi ò ní yọ lẹ́nu rárá. Eh? okay uh, you, you know what Ma worry a máa ma sọ ó yá máa bọ̀ nínú fún Eh, now eh. Má bọ̀, má bọ̀, má worry. Excuse me. Ah. Ó yá, ó yá, ó yá, ó yá. Kí ipe kí wọnú mọ́tò yín Just come in. Afa ma son. Wá wọlé, ṣé bí wo ló sọ pé o ní Eh, come in. Ẹ ṣé mà. Yeah. Ẹ ṣé go ni mà. you doing here alone? Mo ti sọ fún ẹ kó yé máa dájọ́ kò mọ́. That is why I'm here to make you happy and take care of you. Hmm. Yes, so you won't be bored anymore. Well, ìwọ má worry. Mo ti rí solution to gbogbo problem tó wà lẹ́yìn. Hmm. Movies lele, èwo lo fẹ́ wò ń bẹ? Hmm. Mi ò wo movie rárá. Why? See, jẹ́ kí n sọ fún ẹ. I am your PA. Nǹkan tí bá dé fẹ́ ni bàbá mi fẹ́. So, a máa wo movie ni. Mm-hmm. Mm-hmm. Ìyá oní movie, alpha admission ẹ̀, ṣé wọ́n ti send mail yẹn? <sighs> Wọ́n final mail yẹn lèmi gan expect. Torí tó bá Marshall màá ṣàlè registration next week. I just hope ó máa wọlé anytime soon ó máa wọlé lágbára ọlọ́run very soon <sighs> èmi me ò lè wait mm? i'm so happy for you girl. Thank you, darling. Thank you so <laughs> much. Hmm. Um, Tara, I can't thank you enough. In fact, you are God sent to me. Me, the woman, mi lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nìkan ló lè bá mi me to ẹ̀. Lágbára Like gbogbo nǹkan boom bá fẹ́ lọ́lọ́run máa ṣe fún ẹ. Hmm. Ojú ò ní tì ẹ́. Ah. Ó ṣe gan-an ni mo dúpẹ́, ó ṣe gbogbo gbà mí. Ìyá Aládùúrà, ẹ ṣe, ẹ jọ ṣàlèwò múvì nsìn. Àlèwò ah, múvì, èwo ni ká wò? Ó yá jẹ́ kí ẹ má wọrí èmi mẹ́lẹ̀ ìta máa wọ. wo eh, eh, kí ni mo ti ẹ̀rí tí mi sọ fún ẹ mo pàdé àti títí o rántí wọn àbí ẹ̀gbọ́n Samson. yẹ ṣọ́ọ̀ṣì mi ládùúgbò yẹn ni. ó dà bẹ́ẹ̀ bóyá rí mi ó ní à ah, ibi rẹ̀ kíní kan gbé ọmọ tààrà gbé kéyìndé ẹ̀ ń kọ́ rẹ̀ <laughs> mo ní à ó wà bẹ́ẹ̀ o àwọn ọ̀rọ̀ kan ní à èmi àti ewu lè yára wọn láì lẹ́rẹ́ mu ní ọ̀ ọlọ́run ní ìdẹ mẹ́yẹ tó ṣe o mi ò mọ inú pálí ìṣáná ni mo ti yẹ mo kàn yẹ bẹ̀ ni ó rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ yọ. now I get you. ó ní she was so happy she was highly excited and ah ìwọ ń kọ́ mu ní ẹ̀ máa wọ̀rẹ́ pé you're fine fún mi nọ́mbà wọn máa fún ní nọ́mbà yẹn ní tó kọ́ wa èmi náà tiẹ̀ kí wọn kí n máa fọ̀rọ̀ lẹ́sọ̀ mm-hmm. mo ti ní nǹkan tí mo ti fẹ́ sọ mo ti wá rò pé ibo ni right place tí mo ti lè drop ẹ̀ ibo ni right situation tọ́rọ̀ yẹn ti lè jáde tó máa bá nǹkan tó ń ṣẹlẹ̀ mú wọn rí i pé àsìkò yìí ni o. Okay, what is it? It is time for you to get a man like me. To take good care of you, just like I take good care of her. -hmm. A man like you. Mm -hmm. Like you. Yes. Ayomide, what are you feeling like? I am feeling like the king that I am. You? Yes. <laughs> okay. Oh. A man like you, mm -hmm. or the one that is not like you, I don't want anyone. Uh-uh. But, Why? Kid move for I am married to my job. I am okay. I'm fine. Tara. Mi sọ́yẹ̀ láti so. Listen to yourself. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ. You are married to your job. Mm-hmm. Ó ti gba epo obìnrin ni ẹ. Wait, jẹ́ kí n béèrè question for lọ́wọ́ ẹ̀. she òun feel anyhow kò ń ṣe ẹ bákan lára tí n bá fi ìwọ nìkan lẹ̀ sínú ilé tí mo lọ sọ́dọ̀ She ní weekend? <laughs> Ṣé mi anyhow bí ti báwo? Ẹ̀yin méjèèjì lẹ jọ ní problem. Amy? mi wà ókè bàjẹ́ bàjẹ́ bàjẹ́ ó oh, bá máa tiẹ̀ wà fọ́sẹ̀ kan ṣáà ti máa report that you are fine then i'm good. lo i am not to be honest i'm not lonely honestly. come on. you too come on. wo mo ìwà ẹ̀ mo lọ́lọ́n hmm? i have you hmm? i have Ayọ̀mídé hmm? àbúrò mi wà ń bẹ̀ i have good people around me what else am i looking for. ó wà lọ́lẹ̀ o mọ̀ ni. You is it your loneliness? Oh, Mule, explain eh. Okay. Ọlọ́run má jẹ́ kára dípẹ̀ ta. Okay, now listen to me. Okay, what, what I'm trying to say is, oh, long, Ọlọ́run lóòótọ́, mm. fine, Ọlọ́run me. Mm. But she, oh, my mọ̀ pé Ọlọ́run tọ́lọ́run bá kò fẹ́ sorrow. most of the time gan Ọlọ́run Ọlọ́run lè sorrow through the Bible or the Quran. Mm. But only níbi tí ọkùnrin ti máa fọwọ́ kàn ẹ̀ tó kọ́ máa ṣe. Kí wàá lè get. Ó máa feel ẹ̀ àbí kí ló rí mo sọ. Ah, ah, ah, jáde jáde á ò ní èmi mọ kọ. Shut up! Shut up! No, on a more serious. You need it. He's telling you the truth. Ah. Are you awi láàrin mi àti ẹ. Bí kọ́kùnrin gbére mú kó mú àwọn kó lẹ̀mọ́ ẹ létí. Ààrẹ máa ṣe. Yéé! Yéé! Jáde! jáde jáde o ò sọ̀rọ̀ fún mi dé gbogbo ọbẹ̀ yẹn o. wọ́n ò tún òkú bí yín. Mm. gbẹnu sọ̀hún jẹ́ ká sọ̀rọ̀ jáde gbẹnu sọ̀hún gbẹnu sọ̀hún sí kí ló ṣe kí ló ṣe ẹ̀rù ayé á gan. You're not ready for what? For this. Ayo. What exactly is going on here? nǹkan yẹn kan tó ń tẹnu you're not ready you're not ready so tell me when do you want to be ready ìgbà wo ni kí n dúró dà. just give me more time please. what time? and you claim you love me. I love you but I'm not ready. Are you, please please give me more time. More time to do what? Ayo. Ayo, shouldn't be mistaken. Ayo. Hey, stop. Do in that room. If you cannot do this, then so be it. Ayo, please don't get mad at me. Do not. kó bá mi ni okay you touch me i will get moved and then you tell me you're not ready. ṣe kẹ̀yìn sí mi nìyẹn. kí ló expect ẹ eh? jáde what wo mo mọ Ayọ̀mídé dáadáa mo mọ nǹkan tó lè ṣe ọ̀rọ̀ yẹn ti sú ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ yẹn i mean this guy loves you eh why can't you do everything possible to keep him why can't you he loves you. i love him then prove it to him allow him. <laughs> 자리 Daddy, you're crying. Why? She got no son. in life. I've had terrible experience. Pẹ̀lú ọkùnrin. A few years ago, I was raped. seem to forget my past. And I'm so scared to give another man a chance in my life. I don't want to go through the same thing ṣẹ̀ṣẹ̀ yé mi ni mo ah, understand bó ṣe but you know what Ayomide is here to stay Ayomide is not like every other guy out there he is my childhood friend and you know what that means mo everything about him. He knows everything about me. I think you should just let it out to him. Tell him the way it is. Yes. Kò ní sí bó ṣe ń sọ yìí. Sí, ìwọ nìkan ló ever show me any love. And after you, Ayọ̀mídé náà nìkan ni mo túmọ̀ to love me genuinely. Too scared to lose him. Tí bá sọ Fáyọ̀mídé, tí bá sọ everything fún what passed me. tó bá lọ change sí mi kan. Olùdé, you not going to lose him. Ayọ̀mídé is a good guy. You know what? Tell him. Let him help you fight the past. You can't continue to allow your past to control your present and your future. Please. You need to get over this. Fight it together. I know him. Okay? Please, please, please, please. No. Are you sure about this? I am very, very sure. fẹ́ yí. ní nǹkan tí mo fẹ́ bí ẹ. ọ̀zá go ahead. We both know pé àwọn parents mi they are not in this country. Mm-hmm. ìdí nìyẹn tí o ṣe ti rí wọn látọjọ́ ẹ. bọ̀ ìwọ tó ń gbé Nàìjíríà tí ìyá àti bàbá ẹ náà ń gbé Nàìjíríà kí ló dé tá àti lọ rí wọn or better still ọjọ́ wo ló máa mú mi lọ́mọ wọn. mo ti sọ fún ẹ times without numbers má máa sọ̀rọ̀ àwọn parents mi because to me they don't exist. They were never there when I needed them the most. So what's the point? I understand ẹ. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà, èèyàn kì í gbàgbé ibi tó ti ṣẹ̀ wá. Kí o fẹ́ gbọ́? Ní gbogbo ayé látọjọ́ táláyé ti ń dáyé, òbí ẹni lòbí ẹni máa máa jẹ́. Bàbá àti ìyá ẹni kò lè yí no matter what dúró ná ìwọ ti gbàgbé pé ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni kódà kó jọ ṣe you should forgive them for my sake and let's go see them if truly o fẹ́ kí relationship yìí kó last for as long as we want. I am not interested. I told you already, Me ò ní interest, mi ò fẹ́ rí wọn. Ah, see, let me tell you one thing if you truly cherish this relationship. Stop it. Stop pushing it. Damisan, if I don't cherish this relationship, me and fẹ́ mọ ibi tó ti ṣe wá. Ṣé o jábọ́ látọ̀run ni? Àbí o make any sense? A máa lọ rí wọn. Mi ò lọ. Mo sọ pé a máa lọ rí wọn I said I am not going. A máa I am not going. Ah. So wa okay, Sha. ṣé mi lórí kúrò níwájú ẹ̀ a máa lọ. But why are you doing this to yourself? This guy knows nothing about your past, so he shouldn't suffer for what he knows nothing about. Hey, mo dẹ̀ mú ayọ̀ mi dé o. Àwọn nǹkan báyìí ò kì í pẹ́ sú o. Tara, ó dẹ̀ jọ ìwọ náà má tó bínú sí mi jọ̀ọ́ it's just that I'm so confused. Confused about what? What exactly are you confused about? I have told you, money be koni fear ní If that is your fear, I know Ayomide, he won't leave you. Please open up to him. Open up, let him know what is happening. Jẹ́ kó What? Are you sure? I said I am sure. Sure, I'm sure, I'm sure. Ah! What? Ruby. What are you doing? I am ready. Without you, I am ready. I can breathe. You are the only one. Don't let me down. Stay. mo bá Yọ̀mídé sọ̀rọ̀ ńsìnsìn mo kàn déédéé gbáriwo ní background ó dẹ̀ drop phone mo dẹ̀ pè padà kò gbé phone mọ́ mi mọ nǹkan tó ṣe o I am so scared I've been calling him. Ayọ̀mídé. yes. kí ló ṣẹlẹ̀ sí. I don't know I have no idea. Ah, ṣé ká lọ sílé ẹ̀ ṣé ká máa lọ. bóyá kí wọ́n ti ẹ̀ wọ bóyá kó change for night wear. mi ò ní láti change mo ní kó yẹ ká máa lọ. Ayọ̀mídé kí ló ṣẹlẹ̀ sí. 现在。 tán lélẹ̀. it is but i was so scared. mo ṣáà rí i pé Tara ní kí n máa bọ̀ join me so unusual. Why did you do that to me? You scared me now. Because I need to scare you first. Ma show Tara to my daily smile. Thank you. Thank you. You have to. <laughs> Jadi, Ayomide loves you. He wants to marry you. Abi, níbo ni wọ́n ti ń gbọ́ tí ọkùnrin ti ń fẹ́ ìyàwó láì ní mọ òbí ẹ̀ láì ní mọ ilé tó ti jáde? You have to take him home to see your parents. You know what? Forgive them. Let's go of everything that has happened and take this guy home. Oh, you want to lose him? Sarah, you don't understand. Then make me understand why you want to lose a good guy that loves you all me. Tell me. See, I didn't tell you everything that happened. What else? Oh, ṣó ti gbàgbé pé o sọ fún mi nípa ọ̀rọ̀ rape ni? Àbí ṣé nǹkan míì tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹni tí mi ò mọ̀? nǹkan mi ṣẹlẹ̀. Okay. ṣòro rape sin ọjọ́ sí hmm. òun ló fa ikú twin brother mi. How? ṣòro ọmọkùnrin tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yẹn kò ń ṣe ẹ̀kan kò ń ṣe ẹ̀ ṣe mẹ́ta kó ló rape mi but gbogbo ìgbà tí bá ti lọlé wọn tí mo lọ ṣiṣẹ́ tó bá fi gbá bá mi lájọṣepọ̀. the last encounter tí mo ní pẹ̀lú ẹ̀ mo ṣe fẹ́ make attempt tí mo ti dẹ̀rùn torí mo try láti defend ara mi mo ṣe ṣubú sílẹ̀ báyìí mo kú. iṣẹ́ wọn. ẹnu kẹ́sì yẹn bá ṣe ń fà ibẹ̀ ni mo lose twin brother mi sí. oh my god i lost him he died. wa wọ́n blame me for everything tó ṣẹlẹ̀ nítorí ẹ̀dùn yẹn sákòrò lé. How do I relate all this to meeting? How? Báwo ló ṣe fẹ́ understand? How do you ṣe ní fi mí sílẹ̀? báwo ni mo ṣe fẹ́ sọ fáyọ̀mí ṣe pé mo ti ń pààyàn rí tí kò ní fi mí sílẹ̀ àti pé tí bá ní kò ní mọ̀ tó lọ mọ̀ ńkọ́ do I do? okay jáde You've really gone through a lot. You're a very strong woman. So, Papa, nǹkan yìí ló ti là And then, kò dé kí fi Instead, o máa ń tọ́jú mi. O love me like I'm your biological sister. Ah, I respect you the more today. But you know what? We have to tell Ayomide. Ó mọ̀ọ́mọ̀ pààyàn. Self defense ni. She, Ayomide máa prefer kó jẹ́ pé ìwọ ló ń pa ni? Ṣé o máa meet ẹ? Eh? Don't worry. We'll tell him. But first, you have to take him home. That's the most important thing. We live with our day. Please. Tara, I'm so scared. I'm so scared. Tara, I'm scared. I understand. But please. Just let go of the past. And let's start all over. this together, okay? àti gbó rẹ lọ ó kú báyìí ọmọ rẹ lọ ó gbó rẹ lọ pátápátá ó gbó rẹ lọ àti òkú mọ. ó gbé àánú ẹ ó yẹ ó gbé mi náà ṣe ohun tó bá yẹ wá ṣe ni pé ìwọ yóò ṣe rere ẹ bá jẹ́ ká ṣọ́ra ẹ̀yin òbí ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ sínú ayé ọmọ òdì dandan kó ṣe torí pẹ̀yìn lọ́rùn ẹyẹ ìfọ̀rọ̀ òdì bá wọn lò. yẹ́yẹ́ yín lọ́lọ́kàn tó àwọn wáyà yẹn sọ̀rọ̀ òdì sáà ó ní ká ọmọ tó ń ṣe. ẹ má fi ìkan kẹ́kọ̀ọ́. màlá sí mbala kúrò ń jáde jáde jáde yìí. Lari kìnnàrà fi jadi, jadi, jáde cross jadi, jáde. Dani. Dani. Dani. Daddy. Ẹ sà. Èmi àtàwọn ọ̀rẹ́ mi la ní pé ká yọjú sí ìkìtà. Màmí ńkọ́? Ó wà ní orí ibi tó kàn sí lájà. Ó wà ní. Gáà!

tàbá ní ká mẹ́ni ọ̀la lára wọn ọ̀la tó orí ẹ ti dàrú lọ́rùn ẹ ẹ mọ mọ sọ tígi bá da ẹyẹ máa fòdà ìwọ ìwọ lè wà bí wà bá mi kó máa rẹ yá olóògbé oko ẹ ṣé kí ni ọmọ tó pa kí ló ń ṣe aláàánú ìyá ẹ níbi tí ìyá ẹ tó ti ń rí tọkọ wọ tọkọ wọ tó fi jẹun ó pàdánù ó wá rìn lọ ó rìn lọ bí ó rìn lọ ó ṣàn lọ bí ọmọ ẹyẹ èmi ò ṣe pa o kò ṣe pa ẹ padà lájíṣẹ́ lọ́jíṣẹ́ pé kò ṣe pa èmi ò ṣe pa mi ò ṣe pa ẹ jẹ mi kọrò àfi tó bá jẹ́ pé ò fẹ́ jẹ pọ̀ ọmọ omi pọ̀ ikú ọ̀dọ́ ṣàrùn kí jèrú àwọn àjẹ́ kí jèrú àpàrìṣà wà á pa nídìí mi ò pẹ́ yẹn tó máa pa orí ẹ̀ ti bàjẹ́ ìwà rìn lọ wá ń bọ̀ lé ìwà ọmọ pọ̀ ọ̀dọ́sàn yìí get out get everybody ẹ kú ọ̀nù lẹ́mi kú ọ̀nù lẹ́mi. dáàdì. ìwọ èmi ò mọ ohun tí yára rí o tó fi ronú para ọ̀hún kọ̀ọ̀kan ni ohun ìyá ẹ̀ kò kù èmi ò lè èmi ò ní kúkú kan bí kò ṣe kí n yè bíbélì ló sọ bẹ́ẹ̀ ni kì í ọ̀kú ikú kíkú kan àbí kí n yè. dáàdi màmí kọ ṣé pé màmí ti kú. rárá rárá ẹ rìn lọ ni ẹ wo ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ lọ. Get out! Get out! Get out! Get out! There you go. Ẹyin kan. Jáde! Jáde! Ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ kílẹ̀. Ó abẹ́ ilẹ̀ ń fẹ́ kí ẹ̀ lẹ́nu sọrí wọ́ọ̀mí wọ́ọ̀mí jọrí lẹ́yìn àkọ́jú jágé torí kò sí kí ló wà nù adìyẹ tàṣà wọn tó bá jẹ́ wọn ló ń fẹ́ ò ní ìyàwó apààyàn burúkú ṣọ́gbà ọmọ ẹ̀pọ̀ ń pààyàn rí kò lẹ́sọ̀ ẹ ti gbọ́ ẹ ti gbọ́ ó pààyàn pààyàn níyàwó ẹ̀ ẹ̀rọ adé pàpà fẹ́ra yín náà ẹ̀jẹ̀ wọn àgbẹ̀sẹ̀ wọn ẹ̀ méjèèjì get out get out just get out get out. Ah. It's not your fault, babe. You don't have to do this to yourself, okay? Please. Please. Eh? Daddy, please. please. Kankan ò <laughs> I'm confused. that story is it the same story of Tokumbo Adebowale? Is it the same story? So, uh, your brother? Yes, my brother. story. Do you know him? Femi Motani. My blood brother. Omo ìyá mi, ọmọ bàbá mi. sọ fún mi o mo dẹ̀ sọ pé tá a bá kúrò ń bíbà yìí pé a máa sọ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ gbogbo past yẹn pé a máa sọ fún ẹ. so you know about it. no no it's not what you think no no no Ayọ̀mídé no no it's not what you think ó sọ fún mi yes but àkànlè mo ní pé ká kọ́kọ́ wá síbí báyìí ná pé tábàdẹ̀ ti kúrò bíbẹ̀ ó máa sọ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ní past ẹ̀ pé ó máa wá sọ fún ẹ not even knowing that it's your younger brother because she didn't mention name so èmi ò mọ̀. Ayọ̀mídé you should trust me that mo ò ní ṣe nǹkan kan tó máa pa ẹ́ lára now. possible? Who is your brother? You are the killer. No, no, she didn't kill Eve. She did not. So, òun plan bó ṣe máa pa èmi bó ṣe pa òun náà ni, right? Do it. Don't talk like that. Masoro sọ̀rọ̀ Stop it! You let me kò sọ wílé fún from the outset? I'm out of here. Ayo, ayo, ayo, ayo. má ṣe gbàgbé mi nílé ayé mi gbà tí wọ́n bá ń torí pé wọ́n tó dára bí eléwé náà ló dára bí aláṣọ máa jẹ́ gbàgbé mi torí pé ipa ti pín torí pé kò sáà mímọ́ ìrẹ́ nìkan ni mo. talabọ́run wá dẹ̀ wù jọ̀wọ́ dúró tì mí ìwọ nìfẹ́ ọkàn mi jọ̀wọ́ dúró tì mí I can't live without you. Àgbélébù. Without you, I can breathe. You are the only one. Don't let me down. Stay with me. Oh, jáde See, I know you are hurting right now, but please come out. Yo. <laughs> leave her alone. I mean, she a baby. Tell bank mama wa butter. I'm much alone you? Tell bank mama wa hospital. Why are you now treating her like a child? She realized with me, ọ̀rẹ́ mi lẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ and she's depressed at the moment. What does she want you to do? What else does she want you to do? to try now. Ó sùn síbẹ̀ ó tẹ́gbẹ́ ọkọ̀ wọn wá bọ̀. Kò wá jù. Ẹ ṣáà ti sọ pé ìyá bébì. Owó ṣe dàbí ẹ̀fọn. Jáde òde ìjọ torí Ọlọ́run. Ẹ̀mí rò pé ìwọ kọ́ ni bí mi sílẹ̀ mọ́. I know you're really hurt. But please, John torí Ọlọ́run. Even tó bá tiẹ̀ nífẹ̀ẹ́ ọmọ yìí mọ́, jọ kò bá mi wálé kò bá mi yọjú sí. Mo mọ̀ pé this is a very difficult thing on being I, it's hard for me. I know, I know, I know. Honestly. But please, for the sake of our friendship, for the sake of everything that we've shared, mo mọ̀ pé ni mo lè bi ẹ́ I just want you to come. Torí mo mọ̀ pé tó bá wá, ah, ó máa jẹ́ kí nǹkan change kan torí Ọlọ́run, please. Ó ti I'll see what I can do about it. Thank you. You're such an angel. Thank you. I don't know when to, but Masha, Masha. It's okay. But she will not be sure. As, as soon as you can. I don't know. I'll find a way. All right. Thank you. Thank you so much jẹ́ kí n tètè máa lọ ilé tíṣù hmm? a máa sọ̀rọ̀ rẹ. Eh? ìwọ kọ́ ni fi mi sílẹ̀ mọ́ ẹ̀mí rò pé ìwọ kọ́ ni fi mi sílẹ̀ mọ́. See, talk if you need to talk. What is going on? Don't waste time now. Mo ní nǹkan tó pọ̀ láti ṣe. O ti ń pè mí, o ti ń pè mí. Now I am here kó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ so nǹkan tó fẹ́ sọ àníbi gẹ́ràn. Sorry about that. Ayọ̀mídé, what was going to happen to our wedding plans? Cancelled. Cancelled. Mo ti sọ fáwọn òbí mi gan fúnra wọn. Kọ́ máa padà ṣe wàhálà pé àwọn ń bọ̀ ní Nàìjíríà. Kò sí nǹkan tó ń bọ̀ wá ṣe èmi fúnra mi wíìkì yìí nìkan ló kù next week i am off to go and meet them so wedding cancelled. Ayo, please don't don't do this to me i can't cope you know i love you all these are not my fault. whose fault? whose fault? You killed my only brother. And you expect me to go on with the wedding plans. You will not say Your parents killed my brother too. How sure are you? Ṣé o fẹ́ gbọ́? Ẹni tó bá pa èèyàn, pípa ló ń parú ẹni bẹ́ẹ̀. You guys are criminals in your family. Ayọ̀, please. Mo ló ti fẹ́ kí How would I survive? Aside Tara, ìwọ ni come mo to mọ̀ tó love me genuinely. <gasps> You know I love you. I cannot live without you. I can't. I can't. I love you. Without you. How do I present this? What do I tell my parents? What do I present to the world? What? <laughs> We can move on from all this. Love wins over everything. Not over my family. Ìwà kọ́ you promised me. you never told me you were a killer either. Ayọ̀! Jọ̀wọ́ dúró tì mí, ìwọ nìfẹ́ ọkàn mi. Jọ̀wọ́ dúró tì I can live without you. The P, Paul P, Alpha, for so mo ṣe ń lọ sí yìnyín ó tún dìgbà ó báyìí. bọ́bọ́ mi mọ ìwọ̀n tí mo padà. báwo ni màá ṣe máa travel tó ní ìgbà tó máa padà. ó ṣẹlẹ̀. ní sùúrù ṣé tó bá ń bá ìbọ̀dì jà ó máa tún máa bẹ́ẹ̀ mi náà jà ní. ìjà kẹ̀ kí ló fàjà kí ló fàjà ilé travel tó ní mo tó máa dé padà. ṣé orí bí mo ṣe ń lọ ọrọ̀ ajé tèmi ni mo ń bá lọ mi ò dẹ̀ mọ̀ bá tí mo máa padà ok ṣé bá jọ ń lọ ni ó máa drop ní airport wá dẹ̀ dá mọ́tò padà sílé wọ́n sọ yìí tó kù náà bọ́bọ́ já lọ. èmi rò pé ìwọ kọ́ ni bí mi sílẹ̀ mọ́ èmi rò pé ìwọ kọ́ ni bí mi sílẹ̀ mọ́ ìwà lóde tó rìn dòwe bí wá lọ́dẹ o ta la bọ́rùn wá dẹ̀ o jọ̀wọ́ dúró tì mí ìwọ nìfẹ́ ọkàn mi jọ̀wọ́ dúró tì mí I can't live without you. Hallelujah. jáde ti ṣílẹ̀kùn àwọn ah, ò ṣe wọ́n pẹ́ o jáde jáde jáde ah, I'm so happy you opened the door today jáde look at you. kí ló dé tó ń ṣe báyìí fúnra ẹ kó tó báyìí everything will be sorted out are you okay? ẹ jáde I miss you ọ̀rẹ́ ẹ ó yá màá bóyá tètè wà lọ jẹun. Let's go. I'm sorry. I'm sorry about everything. so sorry. I am ready to fight for you and bring you back to your feet. And do all I can to bring you back to life because I love you. You're the best thing that has happened to me. start the wedding plans. Yes. So, come. Come, dear. Come. Come. What? she's so... <laughs> she's surprised. mi ni ó wà short orí mi ní stress ó wà short orí mi ní kúlẹ̀ kò jẹ́lẹ̀. bá mi gbé bá mi gbé bá mi gbé gbé. mo ti mú rún yẹn kó wà short orí mi. àṣegbàgbé mi. ó jẹ́ kó wà short orí mi kò ń ṣe pé Jawara, tí mi ò torí pé. ti pín. ọ̀pọ̀lọpọ̀ o. torí pé kò wá kò ságbára fún mi mọ́. nígbà tí mi ò jẹ́ gbèsè èmi ò jẹ́ gbèsè ara ò fi ṣe gbẹ́kẹ̀lé mi. ẹni tí ọba náà jẹ́ gbé kò ní kú mi. ọlọ́pàá ogun bá wà ọlọ́pàá ogun kó wà èmi ò èmi ò ní èmi ò ní nǹkan tí mo bọ́ lọ́pàá rà débi tí mo máa ta doctor ọjà ọlọ́pàá ló sà bá mi sí ojú ọmọ yẹn. ọ̀rọ̀ sọ ẹ ojú ẹ̀ sẹ́ mọ́ rí. ọjà rẹ̀ jáde wá ṣe. sí ẹmẹ tó ọmọ ẹ. jáde. ó ti kú ó ti kú oògùn kí ló pa ikú ni ló pa àbí ikú tẹ fẹ́ kó pa náà ló ti pa yẹn ẹ̀yin bàbá tẹ̀ ná ní ọmọ rárá rárá yìí èjì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ máa sọ̀rọ̀ kù bá kù pé sáyé ọmọ lọ́mọ ẹ ní pé ẹ ní jèrè ẹ nítorí pé ó jọmọ obìnrin ṣọmọbìnrin ò kí ń ṣọmọ ni ó dá ṣe tí wàá jèrè ẹ̀ báyìí nísìn àbí èrè wo lẹ fẹ́ jẹ lára ọmọ tó ti kú efi ìwà ìbìkítà yìí efi ìwà ìkúwà yín efi kó bọ́mọ lọ́mọ àmọ́ kò ń ṣe jáde ló yẹ kó kú o ẹ̀yin góńgóńgó ló yẹ kẹ́kù sa àmọ́ mo mọ̀ pé ọlọ́run máa dá yín lẹ́jọ́ tó yẹ kó dá yín lẹ́jọ́. ẹ kò mẹ. yóò lọ ní ẹ ẹ kò mẹ please ẹ kò mẹ. ọgbẹ jáde jáde kúrò nílé. àwọn ànígbé jáde kúrò nílé. àwọn ànígbé jáde kúrò nílé. ṣé kò tọ̀.

akẹ́kọ̀ọ́ tó lówó lówó lówó lówó tó wà. ayé ayé mi ayé. Help me! Oh! mọ̀ pé mo ní mọ̀ pé bó ṣe máa rí rẹ o mọ̀ pé bó ṣe máa rí rẹ o èmi ni mo èmi ni èmi ni èmi ni mo ṣe gbogbo ẹ̀ yàmàyàmà ọmọ yẹn sọ ọmọ lẹ́mi ló yẹ kí n kú ikú dà ẹ bá wà ẹ jẹ́ kí n kú ẹ jẹ́ n kú ẹ jẹ́ n kú o ẹ jẹ́ n kú o oníwájú tí kẹ́yìn lẹ́yìn síwájú o ẹ̀wọ́ olúwa o bàbá má ṣe lẹ́yìn o mo ṣètò ó dàá pọ̀ o èmi ò èmi ò mọ̀ èmi ò mọ̀ èmi rò pé jáde jáde yé jáde dé wá o bàbá rẹ ń wá ẹ o bàbá rẹ ń pè ẹ o bàbá rẹ ń pè ẹ o ó bọ́ ó bọ́ ó bọ́ ó bọ́ ó bọ́ àṣé ìwọ̀nba ni nǹkan níyì mọ́ bó o bá lá bó o bá bó o bá lágbára títí wàá fi ẹwé nǹkan mi bó o dára títí wàá fi ọwọ́ ẹranko pàdé alákọ̀ọ́rí dára ó jẹ ìgbìmọ̀ wọn bá ní gbogbo nǹkan dáa ìwọ̀n tí ìwọ̀n sí jẹ̀bi o ẹ ah! jẹ́ ká ṣọ́ra o ká má bà jẹ̀bi ohun tó fẹ́ ni kò wí fúnra rẹ̀ torí pẹ́ẹ́nu ẹ̀ àṣẹ ń bẹ ohun tó fẹ́ ni kò wí o fúnra rẹ̀. àṣẹ ń bẹ o torí pé ara tó wù bàbá ló lè bí ni dá torí pé ara tó wọ bá mi òkè ní fi ni dá it doesn't matter ooh, the gender ohun mo gbáyé wá ṣe ni pé. Hey, tó gbáyé wá ṣe ni pé ìwọ yóò ṣe rere. ẹ bá jẹ́ ká ṣọ́ra ẹ̀yin òbí ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ sínú ayé ọmọ òdì dandan kó ṣẹ torí pẹ̀yìn lọ́rùn ẹ yé òdì bá wọn lò. yé ìyẹ́yìn lọ́lọ́kàn tó àwọn wáyẹyẹ sọ̀rọ̀ òdì sáàyè má fi kan kẹ́kọ̀ọ́ ọmọ lọmọ jẹ́ ẹ má fi kan wé kan àtọkùnrin ọmọ ni wọ́n wò sílé má ṣe lè kà iná eye mẹ́ẹ̀ẹ́yà ó ti rí ọ̀rọ̀ yìí sí ìwọ nìkan ló mọ̀ ọ́.